صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيراً وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وع... الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله wàhálà alihu wa sábà sẹ́lẹ̀. a kó àbọ̀ sí eré ètò wa ètò yín manal sebin bí tẹ́tí máa gbàlejò àwọn olùmọ̀ wa àṣẹ dr sọfàdín gbadébọ̀rọ̀jì lórí àwọn ìbéèrè tí ẹ bá ní àti ìdáhùn three zero one six five four one fún àwọn ìbéèrè yín àmọ́ síwájú eléyìí àwọn ìbéèrè tí ó ti wà ń bì tí wọ́n ti fi sọ wọ́n náà ń pẹ́ ń kájọ lọ́dọ̀ sheik nípa pé báwo nígbà tí èèyàn bá ti sọ́lá inú sọ̀lá tí èèyàn wá ń fi lọ yìí ó ti gbàgbé pé kóhun ṣe subhana rabbi alaala àbí subhana rabbi alazim ní forí kẹlẹ̀ àbí ní sujud wọ́n ní irú tẹ̀rẹ̀ wo lè yóò ṣe níbi sọ̀lá tí báwọn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ورحمة الله وبركاته إن أنت نبي صلى الله عليه وسلم توفي قوة ونحن كنت ما سيصلاة تابواني رقوع كما سقي سبحان ربي العظيم سبحان ربي العظيم أستن في قوة كم بتبافو كما كما سقي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى ẹnikẹ́ni tí wọ́n ń ṣe sọ̀láàtì tí ìgbàgbé tó mọ má wé àwọn gbọ́lọ́n yìí bóyá ní rúkú àbí ní forí kanlẹ̀ onítàn yóò forí kanlẹ̀ ṣáájú kó tó di pọ́ sálámà nítorí pé ó ti dínkù nínú sọ̀láàtì rẹ̀ ọlọ́run ọba ò ṣe rúkú kan pé ọkàn wà ní gbẹrẹ fúta ní wí nǹkan kan nú ẹ bẹ́ẹ̀ ni kò ṣe ìforíkanlẹ̀ kan kọ́ máa wà ń gbẹrẹ fúpa ní wí nǹkan kan nínú rẹ̀ zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one ibẹ̀ láti máa béèrè ìbéèrè wa sí ní àárọ̀ yìí àwọn tí a bá ní lókè dáhùn àpò sórí zero plus two two plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tuntun wá ń wọ́n nígbà tí èèyàn bá dà ní ẹ̀fún sọ́láàtì ìyẹn pé èèyàn ti gbàgbé àsùpáàfì náà lọ dé mọ́ṣáláṣí wọ́n sì sọ́láàtì àfi lọ so ní aṣọ tó dé mọ́ṣídìí yìí náà wọ́n ti sọ́láàtì òun á ń dà ní ẹ̀ fún aṣọ kò dẹ̀ tí ì sọ́láàtì dúró tẹ́lẹ̀ wọ́n ní báwo ni o ti ṣe lẹ́yìn ìgbà tó di sálámà tí ó tún sọ́láàtì dúró ṣe ni ní wàá máa ṣì wá àbí aṣọ yẹn ọlọ́run ti gbà ọ lébẹ̀ ẹ̀jẹ̀ ká gbé ṣe lọ. alhamdulilayi. ìṣèkẹ́kẹ́ tí wọlé tún náà orúkọ àti tẹ́sán pé. Wà lórí ẹ̀rọ pẹ̀lú ìmọ̀ ẹ̀tẹ̀lé ìmọ̀ àbíòye. Ó ti ọwá ti pé ẹ̀yà kárákà mi sí. Ó ti rákà mi sí. Ìjẹ́ ó dá bí ọmọ ẹgbẹ́ ìwé láti bẹ̀rẹ̀ àbí bí ìwọ̀n ó gbé ẹgbẹ́ sí aṣọ́fin gbé ìròyìn ìlànà alhamdulilayi ẹni tó bá wọn kàn ṣe sọlẹ́tì lásìrò nígbà tó ṣe kún àti ṣe sọlẹ́tì bọ́hùr tó wá dà ní ẹ̀ka àṣírí lọ́nà àfẹ́sí nígbà tí gbèsè sọlẹ́tì bọ́hùr tó ń bẹ lọ́rùn rẹ̀ ó ti wá bá wọn parí sọlẹ́tì lásìrò ǹjẹ́ ṣíṣe láti gbóhùn nǹkan ní mọ́ wa ni láti ṣe pé mi ò tí ì ṣe àbí yóò mú ṣe láti gbóhùn wa yóò tún wá tún àṣírí mọ́ wa ẹnikẹ́ni tó bá fi lè ṣe sọ̀látù àṣírí ṣáájú kó tó ṣe sọ̀látù gbóhùn àṣírí tó ṣe yẹn kò ní jẹ́ àṣírí nǹkan gbára gbóná lásán ni torí pé ńgbà tó náà bá pa aláṣẹ ká fi sọ̀rọ̀ sọ̀látò bọ́hùr ló ti síwájú sọ̀látò lásù ẹni ò tí ì ṣe sọ̀látò bọ́hùr kò sí bó ṣe lè ṣe sọ̀látò lásù torí ẹ̀ tí darapọ̀ tó ti darapọ̀ mọ́ wa ní sọ̀látò lásù pẹ̀lú àníyàn àásù ó túmọ̀ sí pé o ò tí ì ṣe sọ̀látò kankan o bàtà bá sálámà wà wá ṣe sọ̀látò bọ́hùr wà wá ṣe àásù lẹ́yìn rẹ̀ látètè kọ́kọ́ ṣe gan kí ló mú ọmọ ṣe sọ̀látò bọ́hùr lásìkò rẹ̀ àwọn mùsùlùmí tán gbọ́ lọ́n gbọ́ gidi wọ́n yìí lọ́sọ̀ láti lára bá wọ́n wá lọ́sọ̀ láti zuhur ọ̀lọ́ láti tí dàsìkò asiri àyàfi tó o bá ní ìdíwọ́ kan tó nítumọ̀ àìjẹ́bẹ̀ ìyẹn ti sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá léyìí tó sì ṣe pé ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò ronú àtúbọ̀tán rẹ̀ ní ayé ojú dúdú táwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé láwọn àwùjọ wa wọ́n máa ń sọ pé àkípọ̀ kìnnìkan níjọ àwọn lójú ọlọ́run ẹlẹ́dàá wa ti sọ fún wa látijọ́ tó ti fi sọ láti ránṣẹ́ pé ká máa ṣe é ó ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo torí di eléyìí olùgbàgbọ́ òdodo kan sí tó yẹ ká pé ọmọ wa fi sọ láti falẹ̀ wọ́n máa fi kan falẹ̀ dàsìkò míì kò tọ́ bẹ́ẹ̀ rárá wọ́n ní káwọn bá ń ṣe sọ láti lẹ́yìn ìmáàmù táwọn abáraka méjì okù méjì ṣé káwọn máa bá a lọ láti bẹ̀ nígbà tí lè má bá sálámà káwọn fi méjì tó kù kan ni àbí káwọn fi lẹ́yìn káwọn fi ẹ̀yìn rẹ̀ tì káwọn máa retí kíjà máa mi ò dé káwọn tún jọ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn rárá o eléyìí tẹ́ ti bá pẹ̀lú ìmáàmù náà ní sọ́láàtì méjì tẹ́ ti bá wọn ẹ fi méjì kún lọ́ba tán ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín bara yín níṣẹ́ jẹ́ ọlọ́ni wala tubtilu a'malakum ẹ ò gbọ́dọ̀ fọwọ́ ara yín bara yín ṣẹjẹ́ méjì méjì ó tún kùn ẹ bá parí sọ̀láàtù dhuhur tàbí asr tàbí sọ̀láàtù al-isha ẹ bùkátà pé kẹ wàá máa dúró de jàmá kan kó dé kẹ tún ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn kẹ tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì ńlọ́tún eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero eighty zero one six five four one zero eight zero eighty six zero one sixty máa darí àwọn ìbéèrè wa sí. hello. hello. Ah. ìbéèrè ń bẹ̀rẹ̀ pa pé ìgbà sí. Ah. hello. Assalamu alaikum. Wa alaikum salaam tó lọ́wọ́ ọ̀kà tó lókọ́ àdínkà tí ó ń pè. Kí ni bẹ́ẹ̀ ni? Ìbéèrè mi àkọ́kọ́ ni ó sí obìnrin sí ẹ̀tọ́ sógún. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí ọkọ tó bá kọ ìyàwó sílẹ̀ ìyàwó gbèsè sí yígbà ìyàwó ṣe èkó ṣe èkó sí lọ́wọ́ sàmì jáde nílé ọgbà òfin alhamdulilayi obìnrin ó lẹ́tọ̀ọ́ láti jogún gẹ́gẹ́ bọ́kùnrin náà ti ṣe lẹ́tọ̀ọ́ láti jogún ọlọ́run ní lirrijali nasibun mimma taraka alwalidani wal aqrabun walinnisa'i nasibun mimma taraka alwalidani wal aqrabun. مما قل منه أو كثر نصيبا مفروضا àwọn ọkùnrin nípìn nínú tí àwọn bàbá àbí ìyá àwọn àbáwọn mọ̀lẹ́bí wọn bá fi sílẹ̀ sáyé bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà nípìn nínú táwọn mọ̀lẹ́bí bàbá àbí ìyá wọn bá fi sílẹ̀ sáyé eléyìí jẹ́ ìpín tó ṣe pọ́ lọ́wọ́n ló ti pín tí ò ṣe yí padà lábẹ́ òfin ọlọ́run ọkùnrin ó jogún ẹni tó kú obìnrin náà jogún ẹni tó kú ẹni tó kú jóbìnrin àbọ́jọ́kùnrin wọ́n jogún rẹ̀ ẹni tí wọ́n fi sílẹ̀ jọ́kùnrin àbóbìnrin yóò jogún ẹni tó kú eléyìí ní Islam ìsìláàmù kò ní kí wọ́n rẹ́ obìnrin jẹ nítorí pọ́ba àtijọ́ obìnrin ìsìláàmù ò sì fara máa pé kí wọ́n máa jẹ obìnrin mógún nítorí pọ́ǹba àtijọ́ obìnrin ọlọ́ni yá ayyuhalladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha wala ta'dhuluhunna litalhabu bi ba'di ma ataytumuhunna ọlọ́run bá ní kò tọ́ sí ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ ẹ máa wá fi tipátipá jogún àwọn obìnrin kẹ́ ẹ máa sún wọn lóko túláàsì kẹ́nìkan bá ti kú kẹ́ ẹ jẹ ìyàwó rẹ̀ mógún ọlọ́run ní kò tọ́ àwọn obìnrin bọ́kọ wọn bá kú tó bá ti parí ìjókòó pó ẹ jẹ́ kí wọ́n lọ fẹ́ni tó bá wù wọ́n ẹ̀mí àwọn àjẹ ìyàwó ẹni tó kú bógun rẹ̀ islam ò sí lẹ́tọ̀ fẹ́ni kankan. ẹ rí ọ̀rọ̀ ogún ọ̀ṣọ́gun yẹn ah islam wa ó fún obìnrin ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ ó pé islam sọ pé obìnrin kéèyàn kú fún ó lè jẹ́ ìyá rẹ̀ ó lè jẹ́ ìyá fẹ́ni tó kú ìyá ẹni tó kú ó jogún ó lè jẹ́ ọmọ fẹ́ni tó kú fẹ́ni tó kú bá fọmọbìnrin sílẹ̀ yóò jogún bàbá rẹ̀ ó lè jẹ́ ìyàwó fẹ́ni tó kú bọ́kọ lọ́ba kú ìyàwó jogún rẹ̀ ẹni tí wọ́n sì fi sílẹ̀ sáyé ó lè jẹ́ obìnrin tó jẹ́ àbúrò abẹ́gbọ̀n fẹ́ni tó kú àbúrò abẹ́gbọ̀n ẹni tó kú tóun bá jẹ́ yóò tún jogún bọ̀ọ̀dá rẹ̀ àbábúrò rẹ̀ so Islam ó fún gbogbo ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kò ṣàbòsí fẹ́nìkan ẹlẹ́pàá bá ní wá ìlànà kan tó Islam níbi ká fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sí nǹkan lẹ́tọ̀ọ́ rẹ̀ ó lè rí títí tí ehoro rẹ̀ tí ó fi hùwò. ẹ wá wo àṣà àtàwọn olóyìnbó dé àbòsí pápá ńlá gbogbo àbòsí. àwọn sọ pé tí àwọn bá ti jó lórúka òun náà ni ó kó gbogbo dúkìá ọkọ lọ àbẹ́ rí àṣà olè rí àṣà olè mú ọ̀dọ́ pé ìyàwó nìkan ló ní láyé kò níyà kò lọ́mọ kò ní bàbá kò ní bọ̀dà kò lábúrò ní màmú kíkan tí ó jogún rẹ̀ mọ́ ìyàwó olórùka ti kó gbogbo dúkìá lọ so Islam onìkan ló fún gbogbo èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó sì fi gbá kan bọ̀ kan nínú rárá ẹ bá wo àṣà àwọn tó jẹ́ pé wọn kì í ṣe mùsùlùmí táwọn jẹ́ kèfèrí àwọn abọ́gibọ̀pẹ̀ ẹ rí i pé ìlànà tiwọn ni kí wọ́n pín ogún ẹni tó bá kú nídìgì wọ́n á pín dúkìá sí iye òǹkà ìyàwó tó bá ní ìyàwó kan lọ́mọ kan ìyàwó kan lọ́mọ mẹ́ẹ̀ẹ́dógún ó sì fi lé ojúlé mẹ́wàá lẹ̀ wọ́n wà nìkan sáláàkì lọ́gbọ́gba ọlọ́mọ kan ó mú yàrá máa ọlọ́mọ mẹ́ẹ̀ẹ́dógún náà ó mú yàrá máa ẹ̀ àbòsí ńlá subhanallah ah islam ó fún gbogbo ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ rẹ̀ nítorí bani lọ́kàn jẹ́ ni pé ìwọ tó pera rẹ̀ mùsùlùmí tó sì ní bàbá rẹ̀ náà mùsùlùmí ni ìyá rẹ̀ mùsùlùmí ni kí ló dé tó pé ńgbà tí bàbá yín àbí ìyá yín kú ní mùsùlùmí ọwọ́ akápákápín ogun wọn níjọ́ náà lẹ wá pé ẹ̀yin ò ní gba ìlànà Islam wọlé nípa bẹ́ẹ̀ ti ṣe pín ogun bàbá àbíyá yín nípa bẹ́ẹ̀ ti ṣe pín ogun ọkọ àbíyàwó yín nípa bẹ́ẹ̀ ti ṣe pín ogun ọmọ àbọ́mọ ìyá yín ẹ di kèfèrí lẹ́yìn ìmánì ẹ̀yin ọmọ pé Islam èèyàn máa lò lójú ayé wọ́n tún lò lórí èèyàn lẹ́yìn ikú èèyàn ni lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tí ọkọ bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó mú àbí òmu ó mú àmọ́ ti fẹ́ lọ nítorí pé òfin ọlọ́run ọba iná ní pé tẹ́ ẹ bá kọ obìnrin ìgbà tó tọ́ ìní kẹ́ ẹ máa kọ̀ wọ́n fatalliquhunna li'iddatihin bẹ́ẹ̀ lọ́lọ́run ọba sọ àsìkò tó yẹ kẹ́ ẹ kọ obìnrin ní kẹ́ ẹ máa kọ àsìkò wo làsìkò náà ẹ kọ nígbà tí ó ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ sì kọ nígbà tó ṣe pọ́ wà nù mára àmọ́ tó ṣe pé látijọ́ tó ti mára lẹ́yìn nǹkan oṣù tó ṣe kàn ìbálòpọ̀ ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀ ẹ̀kejì náà ẹlẹ́kẹta àbí kẹ́ nígbà tó lóyún ọ̀kan náà àkókò mẹ́tẹ̀ẹ̀ta yìí ìlọ́lọ́run ṣe lè kọ obìnrin sílẹ̀ kẹfà tọkọ ìyàwó rẹ̀ ní ìgbà tí ọ̀yọ́ kọ̀kọ̀ ní ẹ̀yìn ìgbà tó parí nǹkan oṣù tó kángun sí kíkọ́ lẹ́yìn á sọ pé ó ti sẹ́lọ̀n kíkọ̀ tó sì fẹ́ kọ obìnrin àbí tó kọ́ lẹ̀ yìí á pè ní pàlà ẹkún bẹ́dáì kíkọ́ lẹ̀ tó jẹ́ ti àdádálẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á kà nítorí pé Abdullahi ibn Umar radiyallahu anhuma ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ní ìgbà tí ìyàwó ń ṣe nǹkan oṣù wọ́n wá lọ mú ẹjọ́ yìí bá nàbì sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ Umar radiyallahu anhu olómẹjọ ìlọba nàbí anábì wa sọ fún pé mọ́ọ̀hù fẹ́ẹ́ yọrọ ọ̀jà ha ẹ pa láṣẹ kó dáyàwó ń padà báwo ni tó bá pé kíkọ̀ tọkọ̀ kọ̀ wáyé àbúrò sọ pé ẹ pa láṣẹ kó dá padà torí pé al-amru bil-amri bil-irja' dalilun 'ala àṣẹ tá a pa bàbá rẹ̀ pé kó pa ọmọ rẹ̀ láṣẹ kó dáyàwó rẹ̀ padà ọjọ́ ẹ̀rí tí ń tọ́ka sí pé kíkọ̀ tọkọ̀ ọ́lẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù ó ti fẹ́. ìrànjẹ sọ́ọ̀kùn lọ fẹ́ oníbẹ̀rẹ̀ béèrè pé nígbà tí ìyẹn bá fi sọ̀lá lọ́wọ́ bóyá ọ̀rọ̀ ẹ̀yìn àbí nẹ́fìlà tí wọ́n bá dákọ̀ Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní jẹ́ àṣì àṣàlátùbí wọ́n ti bó ṣe ká sí ń bí ọ̀rọ̀ ẹ̀yìn náà láti ṣe nígbà tá a bá ń ṣe nẹ́fìlà lọ bíi sọ̀lá ìtàrọ̀wé wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àti tẹ́ ti ń pè. ẹgbẹ́ ìsọ́kẹ́ lọ. Sọkrat láti ọ̀nà jùmọ̀bà àtijọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ẹ dàpọ̀ wọ́n ní pé ṣé tí aago mẹ́jọ bá lù ṣe lè wọ́n mọ̀ kí wọ́n aago mẹ́jọ yẹn àti tó bá kọjá. Padà. So alhamdulillah ìbéèrè tó níbèrè ṣe nípa pé táwọn bá ń ṣe sọláàtì lọ́wọ́ táwa gbọ́ tí wọ́n dárúkọ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báyà wọ́n ń ka kíó eléyìí tó ṣe pé ó ṣe àkójọpọ̀ orúkọ anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àyà tó ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin. tọ́ tí àyà yìí tó bá jẹyọ nínú nǹkan tí ìmáàmù ń ka orúkọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ti wọ bẹ̀. ṣé lórí sọláàtì tá a wà kò bá jọra yẹn kò bá jẹ náfìlà. ṣé alẹ́ tọ́ láti fi àsọ̀láàtì fún ànábì sallallahu alayhi wa sallam àbí báwo? ṣe àsọ̀láàtì fún ànábì sallallahu alayhi wa ní gbogbo ìgbà tán bá dárúkọ rẹ̀ kò bá jẹ́ pé àwa nù sọlá àbá àmàtí ẹ̀sìn nínú sọlá nítorí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahun òun náà lẹni tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó kọ̀ láti ṣe àsọ̀láàtì fún mi. al-imam ibn al-qayyim ní tíra kan jala'ul afham fi fadli as-salati ala an-nabi sallallahu alayhi wa sallam nínú tíra yẹn wọ́n ṣàlàyé ọlá tí ń bẹ fún ká máa ṣàṣọ̀láàtì fánàbí sallallahu alaihi wasallam wọ́n wá ṣàlàyé àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lé lógójì tí mùsùlùmí ti máa ṣe àṣọ̀láàtì fánàbí sallallahu alaihi wasallam tó bá ti gbọ́ tán dákọ̀ rẹ̀ nínú àwọn àyè yẹn òun náà ni pé kí wọ́n dákọ̀ rẹ̀ nígbà táwa wà ní ipò páǹsì sọ́lá kọ́dà kó ṣe pé ibi táyì ti ṣe àṣọ̀láàtù ni a ti gbọ́ orúkọ yẹn á sọ pé sallallahu alaihi wasallam báyà ìdúró àbínú rúkọ́ àbí ìforíkanlẹ̀ a sọ pé sallallahu alayhi wa sallam ṣùgbọ́n bá ṣe ṣe sallallahu alayhi wa sallam yẹn kò gbọ́dọ̀ láriwo lọ a gbọ́dọ̀ pariwo a sì gbọ́dọ̀ jọ wí papọ̀ pẹ̀lẹ́ lómi oníkálukú sọ tiẹ̀ lọ́nà tó mọ̀ pé èmi ti wí tèmi. wọ́n ní ǹjẹ́ ìbéèrè ẹlẹ́kejì àwọn oníṣàgó mẹ́jọ làwọn máa ti sọ láti rà àbí báwo aago mẹ́jọ kọjá kò sí sọ̀láàtì kan tọ́lọ̀ ń sọ fún yín pé aago kan lẹ́sẹ̀ àbí aago méje lẹ́sẹ̀ àbí aago mẹ́jọ lẹ́sẹ̀ àbí aago mẹ́fà àárọ̀ lẹ́sẹ̀ kò sí gbogbo sọ̀láàtì ọlọ́run ẹlẹ́ta wa ó ṣàlàyé àsìkò rẹ̀ fún wa gba orí ahán nàbì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn bí ìgbà ti ṣe ń yí padà ni ẹ rí i pé sọ̀látò bòhò á ṣe lẹ́yìn ìgbà tó òrùn bá yẹ tàrí òrùn yẹ tàrí aago yóò wù ọ kó rí kọ́ yẹ tàrí sọ̀látò làásìr á ṣe ní ìgbà tí òjijì gbogbo nǹkan tó bá ti dọ́gba pẹ̀lú gígùn gbogbo nǹkan àdàpọ̀ máa bi tó jìjì dúró sí nígbà tó òrùn wà látàrí ó túmọ̀ sí pé yóò ti gùn ju gbogbo nǹkan lọ díẹ̀ a sì máa kó àṣẹ sọ̀látò aago yóò wù ó lè jẹ́ àṣẹ sọ̀látò magrib aago yóò wù baa bá máa wọ̀ níbi tó wà láyé á sì sọ̀látul ìṣá lẹ́yìn ìgbà tí àwọn pápá tí máa hàn lójú sánmà lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ tó bá pòórá aago yóò ìbá pòórá ìgbà náà lásìkò so aago tó bá yọ òdodo á sì àṣùbà so aago máwọ́ ká lérò pé kọtọna kọdọgba nínú àgbọ́yé ẹ̀sìn Islam àmì tẹ́ bá ti ráwọn àmì yẹn tó ní í ṣe pẹ̀lú páwa náà ríran torí bóun bá yẹ tàrí ojú bí òjijì gbogbo nǹkan bá ti gùn pẹ̀lú gbogbo nǹkan ojú mà ni bóun bá wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so aago lè torí ẹ̀ á rí i pé ní agbègbè àti gbogbo ibi tó yí á rí i pé nǹkan bíi aago mẹ́jọ oko ogún ìṣẹ́jú agogo mẹ́jọ oko ogún ìṣẹ́jú àwọn mọ́sálásí ti yín ìṣẹ́jú mẹ́wàá lẹ fẹ́ fi sílẹ̀ fáwọn èèyàn aago mẹ́jọ oko ogún ìṣẹ́jú lẹ pèpè fún sọ́láàt ẹ̀ ní ìpè lápè lẹ̀ ẹ̀ sì ní lọ lára ẹ ti wá pè lá agogo mẹ́jọ oko ogún ìṣẹ́jú mẹ́wàá lẹ fi lọ àwọn èèyàn lára kó wọ́n fi wá sí mọ́sálásí wá sí sọ́láàt ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ fún wọn ogún ìṣẹ́jú lẹ fún ẹ̀yin lẹ àmọ́ àsìkò tí sọlá ti ń wọlé ó ń wọlé nìsín ní nǹkan tó jẹ́ pé aago mẹ́jọ ò tí lù ilé ìjọba tó ṣe jẹ. jọ́sọ́kùn lọ kàn ìbéèrè kan ti wá ń bí síwájú ìbéèrè yìí tó jọ ilé wọ́n béèrè béèrè pé ìgbà wo nìyẹn tó fi sọ̀lá tó tó fi ráre pé tí wọ́n bá fẹ́ ṣe sọ̀lá tó máa gúrù bí ẹ̀sìn sí ẹ̀ bá ṣe bí aago mẹ́wàá tí ò tí wọlé ti ń fi sọ̀lá tó ráre torí pé àwọn gbọ́ pé àsìkò rẹ̀ ò tí ì lọ nígbà wọn gbogbo ẹni tó bá lọ solatul maghrib ládago mẹ́wàá ó dájú pé kò mọ ti ń ṣe kìí ṣe mùsùlùmí gidi ó ń tanra rẹ̀ dànù sọláàtì tọ́lọ̀ ní kó ṣe tóorùn bá ti wọ̀ ọ́ á lọ ládago mẹ́wàá lásìkò rẹ̀ ò tí ì lọ lọ́dọ̀ ta ni eléyìí jẹ́ kó ṣe jẹ́. zero eight zero eight six eight six zero one sixty five forty one zero eight zero eight six zero one sixty five forty one ìbẹ̀ la máa béèrè àwọn béèrè wá sí bẹ́ẹ̀ làwọn tábà nílò kìlá máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two plus two three four ninety one thirty four forty nine ninety two zero two. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àti bí tó ti ń pè. aláàbí abu amán abdulhafiz latif ẹ̀rọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa pẹ̀lú àpèjì jàmáà. náà. tí wọ́n bá dín kí èèyàn lọ fẹ́ ìkábára lákọ̀ọ́kọ́ tàbí kábára ẹlẹ́ẹ̀kejì tó yẹn lè jọ ìwọ̀n láti jẹ́ kí òkè. alhamdulilayi sọláàtù jẹnàza kò yàtọ̀ sí sọláàtù mi tẹ bá dé tẹ bá wọn lẹ́nu pé wọ́n ń ṣe lọ́wọ́ ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn ní kíá tẹ bá ti dé ni ní ìbámu pẹ̀lú àṣà ànábì sallallahu alaihi wasallam tó ní ma adraktum fasallu. wa ma fatakum fa atimmu ntẹ́ ẹ bá bá ìmáàmù lẹ́nu rẹ̀ ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ètò ti gbọ́ ọmọ yín lọ́wọ́ tẹ́lẹ̀ ń ẹ pé e lẹ́yìn ìgbà tí lè má mú bá sálámà. wọn ẹ̀yin náà ṣe Allahu tẹ́lá yẹn ẹ̀yin fati kíríkùn lálá tí bá ṣe èèyàn fẹ́ sàlátù fànàbí sallallahu alaihi wasallam toró ńlẹ́lẹ́kejì tiyín Allahu akbar ẹlẹ́kẹrin tí màá bá ṣe ńlẹ́lẹ́kẹta tiyín èèyàn ṣàdúrà fòkù náà ṣe sàlátù sí láńbẹ̀ tí màá bá ti sálámà èèyàn wá ṣẹlẹ̀ kẹrin tiyín Allahu akbar kótó di pọ́n gbókùkó lẹ̀ ẹ̀yin rẹ̀ lẹ́wàá sálámà ma adraktum fasallu wa ma fatakum fa nítorí bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pè lábẹ́ bẹ́ẹ̀ ó yẹ káwọn mùsùlùmí ọmọ sojú kòkòrò láti kópa nínú sọ̀látùl jánásà sí òkú ọmọ ìyá wa mùsùlùmí kó tó di pa lọ gbé sí torí ládá ńlá ń bẹ fẹ́ni tó bá rí kópa nínú rẹ̀ nítorí yẹ ká mójútó nù ètò yẹ ká máa túyáyá túyáyá lọ sẹ́nu torí pé yóò sòkú láǹfààní tó àlàyé náà sì rí ládá tó kí wá ṣe pé ká máa tẹ̀bà tí àdádálẹ̀ pé kìíní kan àdó àjọ kẹta àdó àjọ keje àdó ogójì ọjọ́ eléyìí àdádálẹ̀ ni kò láǹfààní kan tí ó sì fokù torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ìsàwọ̀ alápá láṣẹ kó ṣe á dá padà fún anábì ò bẹ nìkan pé ká ẹ̀sàdó àjọ kẹta kò síbi tó ti ní ẹ̀sàdó àjọ kẹjọ kò síbi tó ti ní ẹ̀sẹ̀ ológójì ọjọ́ bí èèyàn bá sì mọ ibi tó wà lákọọ́lẹ̀ fi hàn wá kẹgbẹ̀bù eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero eight zero eight six zero one six five four one so wọ́n bẹ̀rẹ̀ tún béèrè ń bíi pé ìgbà tí àwọn spẹ́ẹ̀sì sọ́lá ẹni tó dada, kọ́ ọmọ kò sí dáadáa gbogbo imam wọn kọ̀rẹ́ẹ̀tì àwọn sì bá sọ láti wọ́n ní ìjẹ́lẹ̀ sí ìgbàlẹ́wà fún Islam ẹ jẹ́ ká gba ìpínlẹ̀ náà sí. hello. hello náà sàlámù alaykum. wà á ló tún sọ̀rọ̀ ṣùgbọ́n orúkọ àti tẹ́jú ń pè. ẹ abdulmajid láti rí sókè. ẹ parí di nǹkan gbóhùn sókè. ok ìbéèrè mi ni pé ẹni tí ó bá ní iṣẹ́ ọwọ́ àbí tó ń ṣiṣẹ́ fẹ́ràn ṣe iṣẹ́ bíi tó iṣẹ́ tó wá lórí àbí iṣẹ́ tó yàtọ̀ lọ́sìn yẹn ó jọ mọ́ bí àbí iṣẹ́ àwọn tó fẹ́ lọ sáàbù fún àwọn christian abẹ́ni tó ń ṣe wedding tó jẹ́ pé tí ò sí nǹkan nílànà ẹ̀sìn ṣá ọ̀nà ìjẹ́ tí ẹnìyẹn ń lò nìyẹn tó ẹ̀dá kó jẹ́ pé ẹnìyẹn fẹ́ lọ sáàbù ńlẹ̀ nù àbí kó jẹ́ pé ẹnìyẹn lé ní iṣẹ́ tó ń ṣe yẹn gangan bí small church wọ́n wá gbé á sì kọ́mọ̀ pàápàá jùlọ àwọn ọkùnrin ìkọ́mọ̀ yìí ń bùkátà ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa dúpẹ́ fọlọ́npa máa ṣe pé a lè rí àwọn èèyàn bí ẹ̀ta oró kan táwọn ọ̀ máa ṣe ẹja ara ara létí kó láti máa allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala falah. قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ẹ ṣàkíyèsí pé kọ́dọ̀kọ́ mẹ́tò sọ́lá tún ẹ̀mejìlá wí ẹ̀mejìlá máa wí o a gbọ́dọ̀ wí lẹ́ẹ̀kan ẹni tó wá sì kọ́ ọmọ fún wa ká tó bẹ̀rẹ̀ sọ́lá ó ṣe kò ṣe dà ṣùgbọ́n ìmáàmù ò ṣàkíyèsí àbáwọn ṣàkíyèsí àwọn wò pé kò burú káwọn sáà máa bá sọ láti lọ ṣé bẹ́ẹ̀ náà láà máa ṣe ni àbí báwo àní ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe ní abẹ́ àbúradà ẹ̀sìn wa á máa ṣe dáadáa torí pé àfẹ́ ṣàṣedànù àṣegbàládá àṣegbọrẹ làwa ń wá kìí ṣàṣedànù sọ àwọn lèmámù lèmámù ẹ máa ṣàkíyèsí torí pé ẹ̀yin náà ni ẹ lóye láàrin àwọn èèyàn lẹ́ńfíńṣe lèmámù ẹ máa gbìyànjú láti pàkíyèsí tí wọ́n bá ṣe tí ọ̀dà torí àtúnṣe torí ọjọ́ iwájú tí wọ́n bá ṣe kọ́ ọmọ tí ọba da ẹ pé kẹ́lòmíì ò tún ṣe tó bá tẹ̀ wá kára ǹgídá tá ààrẹ nìkan kan ṣe lè má mú kó ṣe mọ́nà kí ni bá mi ṣe léyìí jẹ́ o ti ṣe jẹ́ ń bẹ̀. wọ́n ní káwọn bá ń ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú káwọn ó ṣiṣẹ́ fẹ́ni tí èsè mùsùlùmí ṣé táwọn bá ṣe bẹ́ẹ̀ táwọn sì gbowó mẹ́ sáwọn ṣẹlọ̀ rárá ọ̀ ṣẹlọ̀ níbi tí ẹni tí èsè mùsùlùmí ní kọ́ bóun rán sùn ẹni tí èsè mùsùlùmí náà bọ́ọ̀ ń ṣe búlọ́ọ̀kù ẹni tí èsè mùsùlùmí wọn nípa bọ́ọ̀ ń tún mọ́tò ń ṣe kí ni bẹ́ẹ̀ lópin ìgbà tíṣẹ́ tó ń ṣeun kò bá ti jẹ́ ipò ń tara rẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti ṣẹlọ̀ kò bá ti jẹ́ pé wọ́n ń tara rẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti ṣẹbọ sọ́lọ̀ ìwọ ló ń ràn wọ́n lọ́wọ́ látara rẹ̀ láti má mú kí ní ẹbọ kú tó bá ti jẹ́ pé ètò ń ṣeun òun fi ń ẹbọ lọ́wọ́ ni òní òní tọ́ torí pé Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan tẹ́ẹ̀bà rárá yín lọ ẹ má rárá yín lọ lórí dáadáa àti ìpáyọ̀ ọlọ́ni ẹ má rárá yín lọ lórí ẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀ lọ. لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت اللهم قنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك وإنه لا يذل من واليك ولا يعز من عاديك تباركت ربنا وتعاليت kí a má bínú so nẹ́bà ti ti pààrọ̀ tó ti ṣéǹjì báyìí a máa pèrè béèrè sórí zero seven zero six nine zero nine eight one nine eight zero seven zero sixty nine zero nine ninety eighty one ninety eight fún àwọn ìbéèrè wa. àwọn tí wọ́n bá ń pè láti ìlú òkè láwọn pè sórí plus two three four nine one three four four nine nine two zero two. wàhálẹ́kùn sọ́run tìlà orúkọ àdúgbò tí ń pè. àti ṣètò láti ló wárí ni. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé bóyá wọ́n gbé oyún lọ sí mọ́kà wọ́n bí sí sáúdì tàbí wọ́n gbé oyún lọ gbé oyún bọ̀ tàbí wọ́n mú wọn kékeré lọ sí Saudi wọ́n wá dé wọ́n ń pè ní alájà àbí alájì yíwọ́n àwọn mìíràn gba eyín ìjọ́tọ̀nà. Ah, hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Naam, kí lórúkọ ní àdúgbò tí ń pè? Sọfíà Gbàdé. Ah, kí ni ìbéèrè yín? Bẹ́ẹ̀ mi ló bá ìdájọ́ òun wà fún ẹni tí ó máa ń fọ aṣọ àti kó ṣe irun àti kó rè kán náà ní àárọ̀ ìjímọ̀ àti tá a bá ti jímọ̀ tán. láàárọ̀ jímọ̀ àbí tá a bá ti jímọ̀ tán náà. alhamdulilayi wọn lọmọdé kékeré tí wọn gbé lọ sí hajj àbọyún tí wọn gbé lọ sí hajj tí wọn wá bí ní hajj àbí tó ṣe kí wọn bí lọ́mọ lọ́wọ́ wọn dà àbí wọn tẹ̀ gbé padà lóyún bó ti ṣe wà. ọmọ àpè lálàájì àbálàájà abala aja akọkọ àbálàájà kò abala aja kò ní kankan ẹ awon pé àwọn èèyàn gbẹ́sìn yìí tó bá pè ọ́ lálàájì kí wọ́n sọ ọ́ di tó bá pè ọ́ lálàájà kí wọ́n sọ ọ́ di tó o bá lọ àjì tí wọ́n pè ọ́ lálàájì kí dínkù tí wọ́n pè ọ́ lálàájà kò sí kí ẹlòmíì ń lọ sí hajj lórúkọ pé òun wá oríkì ìkún orúkọ ni ìdí ni tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá bi ọ̀gọ̀ọ̀rọ̀ wọn léèrè nípasẹ̀ hajj tó lọ sí ẹ rí i pé kọ́mọ́dò nípasẹ̀ hajj tó lọ sí ó sì kan ẹyin ọ̀rọ̀ kan mánu ẹ lọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n kàn máa sáré sọ́tún tí wọ́n máa sáré sósì tí wọ́n máa fi rẹ̀ wàhálà lórí ọ̀rọ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọmọdé kékeré tó lè ṣe hajj eléyìí ò ní béèrè tó nítumọ̀ sọmọdé kékeré tá a lè gbé ṣe hajj wọ́n bí anabi sallallahu alaihi wasallam léèrè wọ́n tá anabi ń lọ sí hajj dágbére wọ́n dé àyè kan tá à ń pè ní Rawha àyè yìí ń bẹ láàrin Mẹ́kà àti Madina ìgbà tí àwọn èèyàn tó péjọ bẹ́ẹ̀ rí pàànàbì lélẹ́yìí àwọn èèyàn gbogbo àlómọ sí dàtẹ̀lé wọn lọ sí hajj obìnrin kan wá gbé ọmọdé kékeré kan sókè ó ní alihada hajj. ṣé tá a bá gbélé yìí ṣe hajj ṣé yóò hajj bì anabi sallallahu alaihi ní naam wàlẹ́kì ajo bẹ́ẹ̀ ni yóò ní hajj ìwọ náà tó gbé ṣe hajj ìwọ náà gbà láda wọ́n wá gbé ọmọdé tí ò tí ì bàlágà ṣe hajj kò ti ṣe hajj èyí ṣe pé aláàjì aláàjì ìwọn àṣà lásán torí mi ń da àwọn èèyàn ti ṣe hajj bí màánà hajj kan ń bẹ tọ́lọ́run ẹlẹ́dàá wá sí lọ́ràn yẹn lé wa lórí tó jẹ́ ọ̀ràn àyàn tó lábọ̀ wá lọ́rùn lópin ìgbà tá a bá ní kápá àti ṣe tá a gbọ́dọ̀ sínú ìgbésí ayé wa ká tó lọ. agbọ́mọdé kékeré ṣe hajj nígbà tí ò ti bàlágà èyí tá a mú ṣeun kò tí ì yọ ìtọ́jú ọ̀ràn yẹn kúrò lọ́rùn rẹ̀ bó bá ti bàlágà yóò lọ sí ìtọ́jú ọ̀ràn yẹn. ó wá nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wasallam ní ayyuma sabiyyin hajja qabla an yablugh thumma balagha fa alayhi hajjatul islam gbogbo ọmọdé kékeré tó bá ṣe hajj ṣáájú kó tó di pọ́ bàlágà tó padà wá bàlágà lẹ́yìn ọ̀rẹ́yìn ó tún ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ pé kó lọ ṣe hajj tẹ̀sìn islam hajj tọ̀ràn yẹn tó jẹ́ kò ṣeé má ṣe fún gbogbo ẹni tó bá lágbára láti ṣe. torí rẹ̀ yín bàbá màmá tọ́lọ́run ràn lọ́wọ́ lọ sí hajj kò sí nínú ìlànà islam pé kí wọ́n máa gan alálàájì àbálàájà nǹkan tẹ́yìn ọkàn àfojúsùn ni pé ọlọ́run wàhálà mi ó gbé kí owó mi ó gbé gbà mi ṣe ni hajj eléyìí téèyàn máa ṣe téèyàn fi là ètò jáàánú jàmá náà á ní ẹni tí máa ń gé ìkànnà tó máa ń fọṣọ rẹ̀ lọ́jọ́júmọ́ tó máa ń wẹ̀ lọ́jọ́júmọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti parí so báwo ni eléyìí ẹni tó ṣe ọ̀dà kọ̀ dáadáa tí ó bá dáadáa ó ṣe ṣáájú sọ̀látù jùmọ̀ àyìn torí kọ́ wẹ̀ ṣáájú jùmọ̀ kọ́ mọ́ lọ́wọ́ máa rùn sáwọn yìí kó gé kaná rẹ̀ ṣáájú jùmọ̀ kọ́ mọ́ gbẹ́dọ̀tì lọ sí kó ti má kọ má lọ sí eléyìí lẹ́sìn islam fún pààlà sí. zero seven zero six nine zero one eight one nine eight zero seven zero sixty nine zero nine eight one ninety eight la máa pè sí. lórí àtẹ̀rẹ́nsẹ́ wọn béèrè pé ǹjẹ́ àkúdáyà wà bí àbí kọrin náà ní ṣiṣẹ́ bí yẹn ìbéèrè wọn lẹ́ẹ̀kejì ń pé ṣé obìnrin lè ké ó sókè lórí sọ́lá bọ́wọ́ ọ̀pọ̀ yẹn wà ní dúró àbí níbi rúkú wọn nígbà tí ọba ti wà nínú ilé rẹ̀ ẹ jẹ́ ká gbà pé lè. hello. hello. na orúkọ àti bíta ti ń pè. ní òkò ìsàlẹ̀ ìdìbò. orúkọ yín mọ̀. alájà sàríù. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí mo bá ti sọ̀wọ́ ẹ̀ báyìí lóru èmi pẹ̀lú àwọn òkú àjọ máa ṣe fàájì ó sì jẹ́ nǹkan tí ń bà mí lẹ́rù. ọ̀dà. No. alhamdulilayi ọkọ ni pé ẹni tó bá ti kú nínú òfin Ọlọ́run ti lọ ó tún dijọ́ gbẹ̀ndà lùkìyàmà kó tó di pé yóò tún jáde kódà tó bá dijọ́ gbẹ̀ndà gbogbo apáta ẹnìkan ní jáde ṣáájú anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn nù àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tó gúnrégé wọn sọ fún wa pé. أنا أول من تشق عنه الأرض يوم القيامة èmi làkọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún láti jáde tó bá ti jọ́gbìn dàlùkìyàmù àkúdàáyà ọ̀sàkúdàáyà nínú ìgbàgbọ́ àwọn tí èsè mùsùlùmí ni mùsùlùmí làwa ọlọ́run kì í bá ní sọ̀rọ̀ ànábì kì í bá ní sọ̀rọ̀ kápá gbọ́ àgbà kéèyàn ṣẹ́kù mùsùlùmí ọ̀rọ̀ tí Islam bá wa sọ ti gbọ́n ẹni tó ti kú ti ọ̀rọ̀ pé ó tún wá jáde wá sáyé yìí kó tó dijọ́ gbẹ̀ndà òkè àmọ́ kò ṣẹlẹ̀ so ntọ́lọ́n sì bá wa sọ tánà bí sọ fún wa làwa ń gbàgbọ́ àlọ́ àlá tẹ́nìkan bá ńlá kò tú tẹ̀tẹ̀ kankan lára tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí kò sí àkúdàáyà kankan tẹ́ ẹ bá sọ pé nìkan ti kó tún wálé àmọ́ kò wọ yàrá rẹ̀ àṣetọ́ọ̀nì ló máa ń dán gbogbo irú àwọn àrà yẹn wò àṣetọ́ọ̀nì tẹ́lẹ̀ náà wọ́n kì í pín ìwé oríire nílé tiẹ̀ gbogbo bí ó ṣe dà lámàrí yín rú gbogbo ní téèyàn gbàgbọ́ téèyàn gbọ́dọ̀ ṣàìgbàgbọ́ sí bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ ìní wọ́n máa wá yóò máa tì yín lọ síbi tí ọ̀dà ṣe léyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní ṣé àwọn obìnrin náà lè ka kí ó kún gbóhùn sókè tí wọ́n máa ń ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ ni tó bá kébi tẹ́ ń ti ń ṣe sọ̀láàtì yẹn kò sọ́kùnrin tó jájòjì sí yín bẹ́ẹ̀ kò sọ́kùnrin tó jájòjì sí yín bẹ́ẹ̀ bóyá ẹ̀ ń ṣe sọ̀láàtì níbi tó kọ yín nìkan wà àbí ibi táwọn ọmọ yín nìkan wà ẹ̀gbọ́n àbábúrò yín lọ́kùnrin nìkan lọ́wọ́ à ń bẹ̀ ẹ̀yin náà ká kí oyin gbọ́n sókè kò sí ní tó burú mbẹ̀ àmọ́ tó bá ti jẹ́ bí táwọn míì wà kò tọ́ ìbéèrè tán ṣe tán sọ pé táwọn bá ti sùn àwọn òkú làwọn máa rí táwọn máa jọ ṣe fàájì eléyìí ò ní ìtumọ̀ kankan lábẹ́ òfin ọlọ́run tó lè mú yín máa káyọ̀ òkè máa bẹ̀rù pé àbáwọ̀ òkú ń pè yín ni èèyàn lálàárọ̀ òkú kọ̀ lálàárọ̀ òkú ọjọ́ òkú kálukú ní òkú ṣùgbọ́n ká lò ó gẹ́gẹ́ bí nǹkan tí àwa náà fi máa rántí kú ká mọ̀ yìí pé àwa náà padà kú ńjọ́ kan nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní la tansaw dhikra hadim al-ladhat dhikra hadim al-ladhat ẹ má gbàgbé láti máa ṣèrántí olùwọlé adùn kí ni máa wọ adùn ó náà ní kù ẹ má gbàgbé rẹ̀ tó alátẹ̀ńlá yẹn ẹ máa lò gẹ́gẹ́ bí àǹfààní tẹ́yìn náà fi máa rántí pé kú ń bẹ́ẹ̀ ẹ yóò ṣàǹfààní tí ẹ fi máa tún iṣẹ́ àti ìṣe yín ṣe ẹ̀sìn yín yóò fi lágbára kò ní tẹ́tì lọ́nà tó ṣe pé ńgbà tẹ́yìn náà bá lọ ńgbà tẹ́ lọ àbámọ̀ ò ní pọ̀ èèyàn ò rí dáadáa ṣe kọ́nà wọn fún gbogbo wa ń dáadáa ṣe. hello. naam salaam alhamdulilayi. wa aleykum salaam wa rahmatulahi. orúkọ àti ibi tẹ́ ti ń pè. adé mi wá bíbélì sọ̀rọ̀ láti Ìbàdàn. kí ni ìbéèrè yín náà ìbéèrè mi ni pé ẹ wọ́n ní pé a ti gbàgbé nípa wípé kò dáa kéèyàn máa sọ tán bá ti ń ṣe júmọ̀ lọ́wọ́ so ṣùgbọ́n àwọn ìmáàmù mìíràn wà tó jẹ́ pé kódà fúnra wọn gan ni wọ́n mọ̀ béèrè ìbéèrè bóyá wọ́n ń ṣe wáàsí tó wá jọmọ́ béèrè tí tún mọ̀ béèrè lọ́wọ́ àwọn tó jókòó ṣé èèyàn lè dá wọn lóhùn bẹ́ẹ̀ yẹn tí mọ̀ béèrè béèrè lọ́wọ́ èèyàn ṣé èèyàn lè dá wọn lóhùn. wọ́n ní bí ìbéèrè wọn. Ah, ó lè jọ nípa ẹ̀sìn náà pé kí sọmọ béèrè béèrè pé ẹ̀mí kò burú kò sí. ọ̀dà àti gbọ́. ẹ lóorun. wa aleykum salaam tó lọ́ba kàtí orúkọ àti bíjá ti ń pè. Ah, kí ni ìbéèrè yín. bí èèyàn máa ah, fi ọ̀bẹ sọ sẹ́wù ní ìgbẹ́bẹ̀ tí wọ́n bá fi ọ̀bẹ sọ kí ló wà ṣẹlẹ̀ ó fi oògùn kọ́ ṣọ́ọ̀bù yẹn sí ẹ̀ lè le ọkọ̀ máṣá ẹ̀ sọ ṣọ́ọ̀bù mọ́. wọ́n ti tó ti yé wọ́n ti yé. hello. hello. na hello. orúkọ ẹ parí dùn yín. ok ṣé parí dùn. orúkọ àti tẹ́ ti ń pè. hello. hello hello. hello orúkọ àti tẹ́ ti ń pè. Eh, láti Èjìgbò ni mi Tajudeen. kí ni ìbéèrè yín. láti lé oyè ìbéèrè mi ni wípé ẹjọ́ ìmáàmù méjì kan wà ní mọ́ṣáláṣí tó ọ̀kan ń kírun ọ̀kan ń ṣe wáàsí fún adáwá kírun darí tán ẹ̀ló. náà ń gbọ́n. tó wá ṣẹlẹ̀ wípé tí a bá ti tí a bá ti ìgbà mí pé ìmáàmù máa ṣe ó lè mi ìmáàmù kejì kó dé tó bá dé ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ tí wọ́n fi àti ewu. yóò kó bàtà síbo. yóò lọ kó bàtà mi bí ó kó sí ẹnu ibi eh, ibi ojú wíńdò tó bá kó sí nípa. ok yóò kó pamọ́. ẹ eh, yóò kó pamọ́ yóò kó kó yóò lọ kó kó ní ibi tí ó kó sí. ọ̀dà ọ̀dà kó sí ẹgbẹ́ ọ̀dọ̀. alhamdulilayi eh, òfin ọlọ́wọ́n bá ní pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n bá ń sọ kó tó bá jùmọ̀ lọ́wọ́ so àwa ní ìmáàmù lè máa bi yín léèrè béèrè ìmáàmù ò bi yín léèrè béèrè wọn lè jẹ́ pé ń sọ̀rọ̀ tọ́jọ́ béèrè ìgbà tí ọba ti dojú béèrè kọ ẹnìkan pàtó kò béèrè ẹnìkan kan gbọ́dọ̀ dáhùn àmọ́ tó wá ní ìwọ lágbájá ọmọ lágbájá kí ni tó máa ń pa nǹkan báyìí kò burú lábẹ́ òfin ọlọ́nkọ dáhùn yẹ́n bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe bá Gọ̀tàfánì sọ̀rọ̀ lọ́jọ́ jùmọ̀ arákùnrin anabi wàá pè pẹ̀lú orúkọ rẹ̀ ó ní sọ ti ṣe sọ láti bí ó ní tí ì ṣe anabi ní ṣe rákà méjì ní fúfú yẹ. bákan náà wọn ní káwọn bá gbọ́ ọdẹ kíkọ́ máa bá àwọn sọ ṣọ́ọ̀pù ni wọ́n á ń sóògùn kọ́ ṣọ́ọ̀pù táwọn lè ti torí rẹ̀ lé dáadáa ogun gan ní èdè wọn kó ṣọ́ọ̀pù yìí torí káwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà ti sọ pé man allaqa tamimatan fala atamma Allah fala atamma Allahu lahu wa man allaqa wada'atan fala wada'ahu Allah tó bá sóògùn rọ̀ ọlọ́run má jẹ́ orí ní ti so nítorí ẹ̀ ogun gan ni ó wọn kó ṣọ́ọ̀pù yín so wọ́n ní àwọn nílò ìmáàmù méjì bóyá àwọn nílò ìmáàmù àtàfà bá tẹ̀síìrì àwọn kan máa ń ṣe ìmáàmù ọ̀kan máa ń ṣe àfà tẹ̀síìrì àfà tẹ̀síìrì bá ti wá rí i pé lè máàmù dé yọ̀bà lọ kó bàtà ń bí ó kó sí àwọn lẹ́bi léèrè kìí sàwà so tẹ́ bá bí wọ́n léèrè bóyá wọ́n ń sá fún lè máàmù kọ́ má fi bàtà àwọn jóògùn so àbí wọ́n sì ń bẹ̀rù pé kí bàtà àwọn má dàpọ̀ mọ́ ti ìmáàmù tó lórí sìkánná làwọn máa wọ̀ wallahu a'lam. ǹjẹ́ sọ́kùnrin ọkọ̀ ìjọba adúpẹ́ fún àwọn olùmọ̀ wa tí wọ́n ti ń dáhùn sí ìbéèrè wa láti àárọ̀ kí ọlọ́run bá kó bá san lẹ́sìn olórí láyà sí ní àkírọ̀ ẹni tó ṣe onígbọ̀wé ètò yìí náà kí ọlọ́run bá kó bá sàlékún dáadáa fún ẹ jẹ́ ká tó padà olùmọ̀ ní déédéé àkókò kan náà ní aago ní ọ̀sẹ̀ tó bẹ̀yìn insha Allah assalamu alaikum warahmatullahi wabarakatuh.